Hello? What? Aren't you forgetting something? My usual. <laughs> I got you. All right, baby. Bye. Bye, darling. Kí Kill dé? Kí ló ń ṣe ẹ́? Wo wo mi ò like ẹ o. I don't like it. Ah, wọ́n kí ló ṣẹlẹ̀? Ó yẹ kó ti are used to the fact that you have two wives in this house. ó dẹ̀ ń lọ síbi iṣẹ́ ó fún kan ní kiss so you don't know how come for mine. What? What? Oh my God. So you can now have a nice time at work. Bye. Bye. Bye, honey. Bye, honey. I love you. Mwah. Wait Bímọ, not to be honest, ò ń gbádùn gan-an. Ṣé ètè ọkọ soft bẹ́ẹ̀ yẹn? It's so soft, it's so thick, Have you been a ìpọ̀nmọ́. Ah! Yes! Kí ló dé? Tó ń da gbogbo ayé yẹn jẹ bẹ́ẹ̀ ah, sórí pọ̀ mọ́ tèmi sọ yìí a máa jọ jẹ́ dọ́jú alẹ́ wa ni o lágbára ọlọ́run dẹ́n ló ti wá ní ìkọ̀kọ̀ tẹ̀ tí ò tẹ̀mí lọ́rùn mo ti fẹ́ sọ fún ẹ tipẹ́tipẹ́ yàrá mi mi mọ bíi tẹ́ ẹ lọ fi sí only God knows where mo fẹ́ kú mbẹ́ kò tẹ̀mí lọ́rùn mo fẹ́ wá sí yàrá tó wà lẹ́gbẹ̀ẹ́ yàrá yẹn you know why so tó bá ti ṣe tán pẹ̀lú wọ̀ tó bá ti kóònù yàrá he will come to my room ẹ ní choice o because you won't just leave me in that room kó kàn jẹ́ kí n máa feel all alone by myself that's not nice so tó bá ti ṣe tán pẹ̀lú ẹ abọ́sọ́dọ̀ mi jọ kí ni ọmọ ọ̀dọ́ sè ní àárọ̀ yìí ọmọlọ́lá kí ló ṣe fún wa. no don't look away nǹkan tí mò ń tọ́ra láti ṣe ni pé èmi àti ẹ ní láti máa bẹ̀rẹ̀ sí ní jọ jẹun papọ̀ ìrẹ́pọ̀ dùn ní yorùbá pé we just have to learn to live together ó oh, ní choice sórí ìrẹ́pọ̀ dùn yẹn ó ní í ṣe gan. sick. ṣé you, you, don't get it. Bemo. No, you, you don't get it o. Oh. I'm talking about irrepo, irrepo, Bemo, Bemo. Gbẹ́mọ.